والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله أنت رأيكاتي جفوان سوا أربع olùfẹ́wà olùfẹ́wà ìwájú wa ànábíwa Muhammad sallallahu alaihi wa sallam ìṣọ́rọ̀ fún ọ̀nà nígbà tàwọn ará nígbà tàwọn sọ̀hábà rẹ̀ bẹ̀rẹ̀ wọn bá kópa náà wọn náà ti báwọn òbí wa tàwọn ọ̀pá wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwọn àjọ bẹ́ẹ̀ lọ́kùnrin wa lónìí lọ́mọdé àti ọlọ́mọdé àgbàlú wa láàbẹ̀ òkè àrùn kí láti àfi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ òní lórí sẹ́lù màtà ìrìnjì àìlíyà ìyàfáwa Muhammad bin ìgbà ẹ̀fọ́ nípa ìfisí àwọn aláìlú ti jàìníyà àwọn àṣàyà wọn ní fún wọn ní kọ́lé bá jìnà sí bá àwọn tí ó dánì lẹ́yìn náà tó lè ta àmọ́ títí wọn bá pé àwọn ọ̀rọ̀ sí ọ̀gá mọ̀ nípa ọ̀rọ̀ nípa ọlọ́run àwọn òṣìṣẹ́ wá àwọn ẹ̀mí rẹ̀ láti bá àmọ́ yẹn gbígbá ọ̀rọ̀ báyìí ó gbàgbé títí wọn ní kí títí wọn ní. Bá ní àmì sọ́dọ̀ sí àmì náà á ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ìdógún ọba 18 98 انتسابهم إلى أنبياء ما مخالفة فيه ثم جاء ونسى الضبائر وانتهى bẹ́ẹ̀ ni wọ́n yàtọ̀ wà nígbẹ̀rẹ̀ ọba mú wa lé ìkọ̀lá òkú wa àwọn ìmọ̀ àrùkọ́ ní àwọn ìṣẹ́ àti ìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n yàtọ̀ ẹlẹ́yìn sí àwọn ìṣẹ́lá kò sí sí àwọn ìṣẹ́lá ẹ̀yà parẹ̀ a bá dà ó gbá ní kẹ́ rẹ̀ yóò máa pọ̀ sí rẹ̀ ó ti wà à ń gbọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ àpá kan ọmọ àwọn bíi bíi lọ ọdún tí a ọ̀tá ọgbọ̀n máa pọ̀ sí bẹ́ẹ̀ ti máa sọ̀rọ̀ bọ̀ mọ́rẹ́ máa sọ̀rọ̀ àwọn ọjọ́ ẹgbẹ́ ti fi ẹni ìta burú mẹ́ àwọn ẹgbẹ́ ti fi ẹni ilé ní ọba mi wọ́n ti fi olùwà ìṣẹ́gbẹ́ náà ti fi yẹn wọ́n máa pọ̀ sí rẹ̀ wọ́n wá ti ya kára wọ́n wá ti fi ṣe ìṣe ìgbẹ̀rẹ̀ lọ́rọ̀ pa lápàdé lọ ìṣe ìṣe ìṣe dáa àwọn ìṣe ìṣe ọba gbogbo náà bá ti ṣe dáa yẹn wọ́n ti wá ya pa wọn ẹni ìbí yìí يرفعك الدفعة الثامنة عشرة يقول لما 18 انتسابهم إلى الأنبياء هم ساعة هم لا يعود إلى هوا لا مخالفة بالله ولا دعوة هم لما أصبروا إنهم مركز مركز مولا وأنا ما أراه وقل وأراني أنت معنا وليس منا وقل وأراني هو هنا من ọlọ́dẹ ẹ̀lú òtí ìdíjẹ́ ẹ̀sẹ̀ ní ìdí ẹwà wọ́n fún ẹ̀kọ́ ni ọ̀nà kúlùkùn fi ìsáàbí ẹ̀sùgbọ́nà ìdá ìgbọ̀nrín na ìdárí ní ìtọ́lọ́kùn ìfìdá ìhìn àwọn wọn tó kọ́ra wọn sọ̀rọ̀ sí àwọn tó ń kọ́ra wọn tó kọ́ra wọn ìsáàbí nípa pé mo ní ìbọ̀rin àwọn tẹ̀lé ìfẹ́ àwọn kíkẹ́ àwọn ẹ̀yọ́ ló pé ìgbéra bẹ̀rẹ̀ àgbọ̀ ìfẹ́lá òfin omi ọ̀gá ìgbà ní ìgbà ló hàn ní ìdíbí wọn wọ́n tẹ́lẹ̀ pọ̀ ìgbà ìwọ̀n ọ̀sẹ̀ ní gbogbo wa wọ́n lọ tẹ́lẹ̀ ní ìgbà ìwọ̀n ọ̀sẹ̀ ní rárá àṣẹ òun èèyàn ń tẹ̀lé rárá mẹ́kọ̀ọ́ ó ní kò sábúrú ní kí ẹ máa jọ oúnjẹ lókù ó ní ìgbà ara amákàzì ágbègbè amákàzì ó ní tájẹ́tì rẹ̀ yàtọ̀ ní láì sí ìdílé ìdílé ọmọlọ́kọ̀ ó ní ẹwà náà tàbí àpò ìsìláàmù wà àwọn akẹ́kọ̀ọ́ àwọn bí ìsìláàmù tẹ́ ọmọdé ìsìláàmù ní هو أن ينسب إلى شيخ كان كل مفاتيح الكلام دم خالص له بين ذكرتين وعلى انتساب الذات للقلب ilé ìgbàtí ìfẹ̀tí jẹ́ra kẹrẹ irọ́ àti ìkéni ìké àti lọ́nà kò ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn tí sáré tó ṣẹ̀yẹ ìfẹ́ pé wọ́n ní ah, ìgbàgbọ́yè nínú àbẹ̀nú rẹ̀ ayé ń sinmi ilé àti èyí òun náà ní kó fara ti ìfẹ́ ìgbàgbọ́yè nínú ara wọn ní ويكون موافقا الحديث موافق واسي وانا وانا خذ يوعد هذا ينتسب الى ابراهيم وكان كما لن يعمل ابراهيم له بعد قول امامه موافق ما دابه من التوحيد الله سبحانه وتعالى ليس موافق ما يمكن غير موافق ما له التوحيد الله سبحانه وتعالى وخلاف إدارة الله وفي إدارة الله كنتم بل بل كنتم بل عقمل لك فكي يمع وجيني يجابوا وجيني نبي الله إبراهيم فقط على تقريب وانت لا لينا وفي عقمد ونكني wani kirawa da kulle kani ko tuja ko duka ka ubukara ibrahim umma umma lunga to ay ungala da umma bí ìgbàwà òkú sí ìgbà ìfún wa nínú ẹlòwà kí ló ń kò sí à ìgbà ọgbà àlọ́ ọmọ ìgbà ìgbà ìgbà ìgbà ara ọ wá ti wà lórí ìdúró wá ti wọlé kan ní tó bá lọ́kọ́ ìdúró tó mọ̀ sí yìí kí ló ń lè dúró ní ọwọ́ yìí ó ní ọlọ́wà kúrò rẹ̀ ó ní dé ìjọba ìlú ọmọ ìdílé ẹ̀kọ́ lórí irọ́ ọmọ ìlú ọmọ ara ọ ó ti sọ ìgbẹ́lẹ́ tí kìí pẹ̀lú ọ̀tẹ̀ ìgbìmọ̀ pẹ̀lú ó kọ́ ní nǹkan ìgbà tó ó rí bọ́ọ̀ wọ́n ní nǹkan ìgbà tó sọ bọ́ọ̀ wọ́n ara ọ̀ ọ̀rú tí ẹ yẹ ni ó ń padà bọ̀ wá lánàá à ń lọ àjáde lọ síra ni mo ti kí ìgbà ní wákàtí tí wọ́n dá wákàtí nù sí ìkọ̀bọ̀ rẹ̀ nítorí ẹ̀ ń kọ́ wákàtí ló pa ọ̀rọ̀ bí bá rí tó bá rí. Ìtọ́jú lọ́dún rẹ̀, ó pọ̀ nípa kó ó ń tẹ́kọ̀ọ́ jù àwọn tó wá láyé ìwà kàfún wọn kó mọ gbélé yìí gbọ́dọ̀ làbí sọ fún àti títí yẹn sọ nípa wọn ìjọ kìlẹ̀ mọ́ríkà ti rẹ̀ bọ́lá àfẹ́ àfẹ́ ti dínú àlè tó kọ́ ìgbàgbé rẹ̀ ìdíkò yẹn mẹ́ta mẹ́ta tó kò sílé ìdíkò sílé bí àwọn ọmọ ọmọ mi tí wọ́n ti fa ní ọ̀rẹ́ bí àlẹ́ ẹ̀ ń kàrà ń jẹ́ àti bẹ́ẹ̀ dàrí fẹ́ẹ́ àwọn ṣiṣẹ́ là ń ṣe là ń ṣe là ń ṣe àwọn ìyá akọ̀lẹ̀ mẹ́rin káwá wò kó ìlú gbóni báyìí. ọjà arúgbó ọ̀tàgá ilé ẹ̀rọ yọjú ìgbà tí wọ́n á ti ọ̀tá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ gbé kòtò ibi bẹ́ẹ̀ ti bá ti bá yìí lẹ́nu àkọ́ tí ẹ̀sẹ̀ gbóni màtí lè àbí ibi tí ti fi ti lè ìka ti lè àbí ó ti yẹ ẹsẹ̀ gbó. ó ti wà ó ti ní ìyẹn ó ti wà ọmọ mi kọrin ọwọ́ tẹ̀lé lórí ọkọ̀ gbà fún ọmọ bọ̀. Bó ti ṣe lè, bísímọ́sì ẹ̀bọ ni, gbígbárò ẹ̀bọ ni. Ó ti parọ́ bó ti jẹ torí ẹ̀rẹ̀. Àwọn àwọn àpò sọ́nà fún àwọn ọ̀rẹ́ àgbẹ̀ ẹ̀rù, àwọn sọ́nà ọmọ àlájì ní Ìlọrin. Lóòdì jẹ́ bàbá ìlànà. Àwọn àbẹ̀rún bá yàrí. Gọ́ọ̀sù amúgbòmọ̀ pọ́ǹtù lọ́wọ́ pé àwọn kúbì yìí àti bí kúbì yìí bí ìbí yìí bí bẹ̀ mo náà kọ́ ọdún ẹ̀mí ẹ̀ ó ń bá àwọn òṣà tẹ́sílẹ̀ ìgbà òṣà ilé o ilé máa tó ti kọ́ àgbo wọn lọ ọ̀sẹ̀ rẹ pé ọkọ̀ náà bí àwọn ènìyàn fún ìgbà ọkọ̀ fi lọlé àbúkẹ́ wa ó ti kọ́ ọmọ jẹ́ ní ọdún pẹ́ ìgbà ẹ̀kọ́ ló sọ ó bí wa ọdún náà agbá búrú ara àwọn ẹgbẹ́ mùsùlùmí ẹgbẹ́ mùsùlùmí lọ́tọ̀ ẹ̀ ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ìlẹ̀ islam mùsùlùmí náà tẹ̀ra wọn mùsùlùmí nínú ara wọn mùsùlùmí wọn ẹgbẹ́ tó ọmọ ẹ̀rọ báyìí kúndọ̀ máa fi christmas kúndọ̀ máa fi january kúndọ̀ máa fi kúndọ̀ kúndọ̀ mú bá fọ̀rọ̀ ìlọ kúndọ̀ wà lọ́jọ́ tó dọ̀lọ́ ọmọ sọ̀wá mi wọn ọba الخلاف الذي وقاعة من التنمية المشركين قصيدة الله وسمعه قصيدة الله وسمعه لا يخالفه في شيء من ذلك قبل يقع انتقاله الجيد خير يكفى أراه Please. أنسى حضنه أين عن أين الموافقة أين الانتساب أوبيوا وقل وانا قلت وقلوبهم مشتعة عصبهم جميعا فيه ورقوا الثاني وقلوبهم مشتعة لذلك انتساب اليهودي إلى إبراهيم بين هو يهودي ونقوم لي غير إبراهيم ما ابتدائهم إلى الحق وقول الثالث wọn bẹ̀rẹ̀ ibrahim nígbà bá yẹ gbọ́mọ lọ bẹ̀ èyí náà tókò lọ pọ̀ òsì gáàrí èsì bọ́ọ̀lù kébìlà àwọn tó pọ̀ wọn yìí fẹ́ kó ìlà fún ẹ̀kọ́ kíkà ó ń tẹ̀kú ìlà hàrà tààrà tààrà gbogbo ìlà ọwọ́ lọ fún owó ní ẹ̀lì náà ìdí àkọ́kọ́ tó wọ́n gbé ìpìlẹ̀ ìkẹlẹ̀ fún mi nìyẹn pẹ̀lú lọ́dún bíi pátá ìrọ̀rọ̀ àbúkù bàrà kà bẹ́ẹ̀ sì ní kí wọ́n kọ́kọ́ fún ìpìlẹ̀ ìkẹlẹ̀ Gbogbo ìgbàlá ìgbàlá ìgbàlá ọmọ rẹ̀ gbogbo ìgbàlá ayé káká wọ́n lọ́dún tó ayé tó ti ń gbàlá ọmọ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí. Àwọn tó ń bẹ lára lọ ní ìlú ní ìṣẹ́ ìwọ̀n kí ààrẹ ti bẹ̀rẹ̀ náà táwọn àbí wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀kánù Ibrahim bí iṣẹ́ ìgbà ìgbà ti kú náà. Àbújọ́kọ̀lọ́ ọ̀kánà àmì náà ọdún lè ọ̀kánà balẹ̀ لله على الناس الحج البيت المصطفى ولا يمين يومين هذا السبحات بيلوها وما يمين يومين هذا الحج من استطاع حديث بيته يقولوا ويقرا قراءه الله وبعد يوم كل قوة ولا تبالي قال لي حاجة ولا فوتي فوتي تريد أن تكون سعاد يقول لك حاجة ولا سعاد قولتي بسم الله gbẹ́dà nìjẹ́ títí bẹ́ẹ̀ ní ti pa pọ́jọ wọn àwọn kan wáyé sọ́kà ìjìnlẹ̀ tí a jùlọ láyé wọn orí wa tí ó sọ kú wa tàbí bẹ́ẹ̀ bí kò ní kí ó ní pọ́pọ́ sí rẹ̀ lọ sí àyè láyé tí wọn tí kò tí ní ọkọ̀ ọ̀bánà kò káyì ó wúlò àwọn ilé rẹ̀ tí ó dùn ó ní ó wà àtọ́lẹ̀sàn wọ́n fà á títí àyè ìmọ̀ ìmọ̀ nígbà wọn lọ pé dáwà Muhammadu Abdul Wahab ti ṣe ní Saudi Arabia akẹ́gbẹ́ ló fẹ́ sí ṣé o tó ìbọn ìṣe òkùnrin sí dáwà ìjọra wọn ọdún rárá o ṣé o Abdullahi àti ṣé o ìṣẹ́fọ́ ní kó o kúrò ní aláwọ̀ dúdú kó o kúrò ṣe ń sùn ṣé o Muhammadu Abdul Wahab àwọn ọkùnrin dáa ṣé o Adama ti ṣe ṣéèkì àáfàá kéwò orí ìbòrínù orí ìṣọ́ bùkọ́lá bí kò wá ṣé òfòrí lè fi ọ̀sẹ̀ ní ìbílẹ̀ ọ̀lẹ̀ kéwò tó atẹ́gùn muhammadu láti wá bẹ fún ìṣe ìṣọ́ kòrí ó lè má wà dàrẹ́ ó wá nínú àáfàá tiẹ̀ ní ìbòrínù ìṣe ìṣọ́ kòrí wà èyí tẹ́ ní ọjọ́ ìrìn àjò ẹ̀họ́ òkun ní òkú ọ̀dọ́ òyìn wíìsì ọ̀dọ́ ẹ̀họ́ òkun kan ní àwọn ẹ̀rọ òkun àìgbáyé Muhammad ló ti rí lù mí ọ̀pọ̀ àtẹ̀lé ti rí kíkà ó di ọ̀tún rí akẹ́kọ̀ọ́ ọmọ bí àdó àárí ọlọ́pàá ọlọ́pàá tó ti kíkà ẹ̀rọ ó lè fi lu ṣé òun bí òfin bí òbí ṣé ìwọ ìṣẹ́ òfin náà ẹni kò sì ilé ìsinmi ọmọ ìgbàkọ́ra ẹ̀tí bá yàrá ìmòrè tí ó lọ́wọ́ tó bá dà tó bá làáfíà ó kàn dà tó ní ìsinmi nínú ńlá àjọrí ọmọ akọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo jẹ́ ìsinmi ẹ̀dá lọ. Àwọn ọmọ ìsinmi ẹ̀jọ̀ ìbò ní ọmọ ìfọwọ́sọ ọmọkọ́ ìfọwọ́ wa. Ìyẹn sọ fún mi pé àwọn ìyàwó jọ ọlọ́wọ́ bá bí àwọn ìyọ rẹ̀ kíkà wọ̀ sí. Lọ sí àjì tó rí ìdàwọn ìrọ̀lẹ́ wọ́n ti lé ẹ̀yọ ìpínlẹ̀ ìgbò islam ní ooru bí lcm kò sí ọ̀nà bá ògùn ọlọ́run lè inú sísọ mìíràn sọ́lọ̀ bọ̀ sígbà pé a ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lórí ní ṣáàjì ọlọ́mọ sí ní ẹ̀kọ́ kọwà àdùnkú ní ẹ̀kọ́ wọ́n lọ́mọ sí ṣáàjì wọ́n ti kọ̀wé ẹ̀kọ́ bọ̀ àwọn tó ń ṣáàjì wọ́n tó ń bọ̀ àwọn tó ń kọ́ wọ́n náà máa wà wọ́n tí wọ́n wọ́n ti káyì gòkè lọ wọ́n máa wò wọ́n kàlẹ̀ báyìí wọ́n máa wọ́n máa rúkú kìí kọ́ọ̀tù tàwọn lọ́wọ́ wọ́n máa mú ìlú tẹ̀lé wọ́n máa mú ìlú tẹ̀lé lérò yìí dáàbò àjùlọ ní ìdílé mi tó kú báyìí fúnàndẹ̀ ìsúmáàmì yìí máa fi ẹ̀ ẹ̀sáàbì ká ìtọ́wà fún yẹn wọ́n mọ̀ ìtọ́wà fún yẹn ìdílé ẹ̀sìnlẹ̀ gáà lọ́kọ̀ bá tàwọn lọ́wọ́ fún bẹ́ẹ̀ duk da ya ji wani su din yaga ya kan kalo ba su wani kalo ba wala ko amin ذلك يمثل إلى أئمة الأربعة بين المنطقة الكلية وجمل العوان إمام الشافعي وأحمد بن أنبري إمام مالك إمام مالك وإمام يوافقه في الكتاب لأن الواقع عليه مالك يعني إمام الشافعي وإمام مالك مالك يعني يعني مالكية فكحا وعشائر استفادة ولي من مالك يعني من الفقه عندي يحكيها وأشاعرة لي كيف يا يعني إمام أشاعرة حسن أشاعرة وقوانا في إمام مالك أو ستحكى كده إمام مالك فيه أو دي جوا ورمضة أخرى ورمضة أخرى ورمضة ولا يغلبوا في اتخاذ بينهم وضيئوا في الكتاب كان يلومي من الجهمية والجهمية هي مكتب وموجود لها كان مكتب عسائر وما قد أبركوا ونوكي هذا الدعائي kóni àti jàmíyà àti mọ̀tíkà àti àtàìrà àwọn làwọn àtàìrà àwọn kò lọ́wọ́ ti wáyé ilé ni ẹ̀kọ́ gba etí ìjọba tó wa lọ́dún kó yọ ọdún tó wáyé ọ̀rọ̀ lọ́rọ̀ bá a kọ́ àwọn ìtàn yìí ìhàn àwọn ọmọ bíi sẹ́lẹ̀ tẹ̀wọ́ lá ìlà ìlà ìta láti tẹ̀sí ti ṣe lè wàhálà fún mi sọlá àyà alukóhán tí àwọn ànájọ́ ọlọ́mọ ní wàhálà wà lórí ìṣúná nígbà wà ló mọ̀ ní ìṣe ní ọgbẹ́ mùsùlùmí ìṣe ní ìyá kọ́ ara rẹ̀ àwọn ìgbà tó ń yóò ọba àwọn ìmọ̀ kọ́ yóò di kọ́ gbọ́ ìpẹ́lẹ̀ tó yé. Nígbà àwọn ọjà níyà àṣàyà àti ìtọ́júdà tí wọ́n wà ní àtìgbà wọn. Àtìgbà wọn ni pé ìjọ́sẹ̀ àti àjọ òkú ọ̀pọ̀lọpọ̀ ọjà níyà àwọn bí àwọn fásitì ni wọn lọ́gbọ́n yóò mọ̀ pé ọlọ́wọ́n ti di kíyàn yìí ibi tí ọlọ́wọ́n bá tọ́lọ̀ wọn yìí kùrán wọ́n ti ta àtìlẹ̀ wọ́n ni ó tún fún mi àgbá ọlọ́ọ̀bà tí wọ́n ọlọ́ọ̀bà tí lọ́ọ̀ lọ́wọ́ àtúntà wọn ni ìgbẹ́ ń dáàlì wọn kókò sí ọlọ́ọ̀bà ní ní fún mi kan títà wọn tó kọ́kọ́ yìí àtàrí ti di wa àní bí wàá kan ó ti fi ìṣẹ̀lẹ̀ àdà ọwọ́ àti ń bẹ̀rẹ̀ àwọn ọmọ ẹ̀ ń ta nẹ́tíbẹ̀rẹ̀ àjẹ́

àwọn àti ayélujára pé ọlọ́wọ́ bá tóbi ju tóbi báyìí lọ ọlọ́wọ́ bá tóbi ju báyìí lọ ọlọ́wọ́ bá tóbi ju sílẹ̀ pé kí wàá bìkà lọ ọlọ́wọ́ bò sí sílẹ̀ ọlọ́wọ́ bò sílẹ̀ ọlọ́wọ́ bò dọ́sì ọlọ́wọ́ bò lọ́sì kí ẹ̀sìn sílẹ̀ wà lọ. ọlọ́wọ́ bìkà lọ. هو النائب الأقدم يا جماعة أنا أقولي ما كان لي إلا ما جاء من سبحانه وتعالى الرحمن والعرش استوى كتابك أم إبراهيم إلى السماء استوى الله لا يخطأ الله لا يخطأ لا يعدام لا يخطأ لا كتاب على كل يوم كل يوم بكلمة الله في في أولاد يا أنا أم إبراهيم آه ìsúná ìgbàásù ìgbà náà ìgbàásù àbájáde wọ́n kọ́ àwọn àwọn ìdíṣì wọ́n kọ́ wá wọ́n kọ́ wọn ní gúmi ìjọ kọ́ wọn ní àti àti àyà ń kọ́ wọn láti mọ́ gbogbo ní ìjọkọ̀ yìí ló dé ní ogun ìjọkọ̀ ìjọkọ̀ ìsìlámíà ọ̀tọ̀ ìyà wọ́n ní káwọn àpá ọ̀bọ̀n ní ṣe sí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ọkọ̀ máa kọ nígbà ìdùnnú máa kọ ìgbà wọn ti fi àlùkàtọ̀ ìbẹ̀ olúwa tó máa kọ ní madrid àwọn fún kápẹ́ ọ̀rọ̀ tó bá ń tù bá ń tù títí tí ẹ ti dìbò sí àwọn ètò ìbára àwọn tí a kan nípa àfihàn wọn ti gbalẹ̀ gbà wọn بطل الضلع ليستان ليسري فهو بجعل يغسي ما قوى الأمسى قيلة إلا وبدأ يجري وما يغاد خطيها وغسي دعيا المجد بقي دي يونس يونس جدا عذاب الكثير وكان بالقوة القوايا في الصحية قد يوا كان كون بيجي وكان وقف ولا قوي قوي آه ولا قوي دي جوان اي ار اس الحاجة راجع دي كما قالوا في الأول بوي كي كوكو بوي كي تايوني واربي ما ما بيجي ولا قوي ده كده عليه والله تعالى فأسعينا متواجبة لكلا ودي يعني كل مكتب ودي كل أصلا لازم كتب أو كتب كتب ولا كتب كتب كتب بس هذه القرآن على فامي بيتسوز اللي في دي أتوا بابا دي بس بيجي bẹ́ẹ̀ láti bá ti fún wọn ó díwà ní ọ̀sẹ̀ ìgbọ́n ni wọ́n lè gbé mú wọn ó díwà nígbà ìdíkí ọdún kan ni ó lè dúró tó ti kọ́ mọ̀ pé wọ̀já àràbù àwọ̀lùbọ́là kò sọ́ọ̀fù ọ̀sẹ̀ wọ̀já àmúrọ̀bù òkú àṣìṣe wọ̀já àmúrọ̀bù ọlọ́wọ̀dé nínú wọ̀já àràbù kan àwọn àlùfọ̀ pé dá àmọ̀dí àyẹ̀lẹ́ ìjẹ́yàlì dá àìmọ̀ dá àlùmọ̀bù kan mọ̀dí èkó ìwádọ́kọ̀ yẹ ìjẹ́yàlì ìjẹ́yàlì ọba ìjẹ́yàlì ìjẹ́yàlì ìjẹ́yàlì ṣé ó ní ọwọ́ sọ̀rọ̀ òkú ó ti yé ìgbéga mi ìsáàbì àkọ́kọ́ ní ìgbà ní ìlú ìgbà ẹ̀rọ láyé mi ìgbà ní ìlú náà ti ń bá tó ní ibi ìlú náà ọ̀rọ̀ àkókò ìlú náà ń mọ̀ nípa àkúrà ìkéde tó ọmọ nípa àkúrà ìgbàníyàn tí wọ́n bẹ́ẹ̀ ti fi ìgbé ọmọ lọ sí sọ̀dí ọmọ lọ sí ìlúdọ̀lẹ́yà nígbà ìgbà náà kọ̀ ìgbàníyàn rẹ̀ ní ọ̀rọ̀ tí a bọ̀dọ̀ sí ọ̀rọ̀ ìgbà yìí ní ọ̀rọ̀ tí a lọ́kùn ìgbà yìí ní àwọn àtúbò ẹran ọ̀bẹ. ọ̀rọ̀ olùkùnjà ní adébójú ní ìgbà ìgbàrí ní ìlú kò kí ìsìlámù. ó yà sílẹ̀ àwọn wọn ìsìlámù ìsìlámù yà hàbí ìsìlámù àbáṣà olùkùnjà ní àwọn ọ̀rọ̀ owó ìsìlámù kò wó ìsìlámù kò mọ́ ọwọ́ gbádùn ní ọwọ́ agbẹ́lẹ̀ ọwọ́ àwọn abẹ́rẹ́ lọ ni wọ́n ń bọ̀ fún ẹ̀ gbádùn ọwọ́ gbádùn ẹ̀fẹ̀ gbádùn ọkọ̀ pàt ọdẹ oníṣẹ́ni tí wọ́n bá wọn fọ́ bíbi báwà ọdún ìgbẹ́ni ní nàìjíríà ó ní ọba tó kọ́ ọdún lẹ́sìn rẹ̀ báyọ̀ báyọ̀ ẹ̀ṣẹ́ ìṣẹ́ni kúló ti ẹ́ ọlùwọlé ó ní الله تعالى عالم ليس والمرض مدينة العرب كلها كلها كلها منه لهنال هذا المؤمن كون الله كشف لكن كون الله كشف أوه يبدو يرمان هم كفار كفارتي كونزي يعني الإسلام الإسلام الإسلام هو يبدو أتعب كده أوه هو ده بقى يبقى يبقى àwọn olórí àwọn tó ń pọ̀ sí i islam ti dàbí ó lè sọ̀rọ̀ fún ọkọ̀ bá arábà àlẹ́bí ìdàrẹ́ ta lóde dáa tó àwọn ọ̀gá wa tó tẹ̀lé àwọn àlùfáà tó tẹ̀lé wọn ó kọ́ wá bí fún ọ̀sùkò. títí ẹ ti bàbá sí gbúra nígbà tó nàìjíríà yìí àti àmùsùn gbúra o ó ní ọwọ́ pé àwọn sọ pé the first god táwọn ti sínú omi tí a ti gbé àrí ẹbí tí god ti sọ god ti wo ọ̀rọ̀ bọ́dún yìí ní ọ̀rọ̀ kìkìlì ọ̀rọ̀ tí wọ́n sábà ti kú sí àjẹsí láti lọ rí bìtì ó wà náà bá wọn pa ní nàìjíríà ọlọ́run máa ń kó ọmọ ọkọ̀ ọ̀gá ẹ̀rẹ́ sàárì ọgbẹ́ àwọn alẹ́kùnjẹ́ àwọn dẹ́mi nàìjíríà ní ẹ̀jì fi fọ́ àwọn dẹ́mi nàìjíríà ó lé wa ọlọ́run ọ̀gbọ́n yẹn kẹ́ wa náà ó yọ ọlọ́run ọdún nàìjíríà ọlọ́run kó ọlọ́run nàìjíríà ìjẹ̀mọ̀ òjì pápó nàìjíríà ọlọ́run ti nàìjíríà ẹ̀ àìsí ìwò kíkúlá tó ti lu aláìlẹ́sìn gbé nàìjíríà ẹ̀sọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀nà ọ̀la lẹ́sìn kí n bàtà wọlé àgbẹ̀ bí ìgbà ní kókò kó àgbà kí kíkúlá bẹ wọlé ní kókò bí ká àti lẹ́sìn lórí ìdíje ìgbà náà ti ká àgbẹ̀ àwọn bẹ́ẹ̀ àìlẹ́sìn àwọn karamọ́ ó fẹ́ gbọ́n fàyè rẹ̀ àti ìgbà ó ń kó àwọn abíọ́lá láti ti ìrẹ̀ àwọn wọ́kàwọ̀ wọ́n wọ́n kọ́ ọgbọ́n kọ́ ọgbọ́n àtúntí wọ́n kọ́ fóònù iṣẹ́ àtẹ̀bù ibi tó ní láti kò sí ìparí nípa ẹ̀. ó yé wa báyìí lọ sí ìdílé ọgbọ̀n máa ní ṣe àtẹ̀bù ọdún náà ọmọ ó ti ayé ó ti ayé ilé ìṣẹ́ àti ìṣẹ́ àti ó ti ayé àwọn mùsùlùmí bọ̀. àwọn kìfìrí wọn wọ kura ní ìjọba ti di nǹkan alhamdulilayi rẹ bìtà lẹbi náà àwọn sọ̀rọ̀ yìí ó dùn tó fi ṣe ọ̀rọ̀ wọn ti ayé sísè péyà ọ̀dà àti péyà ti sẹ́yìn ọ̀bá ti kọ́ ní ìlú òkú kò sí ẹmọ fún àwọn ẹyọ mi sùn alámọdé ní nàìjíríà kó lè fi wá mẹ́gàn ní ìgbà kó bí wa ó sọ̀rọ̀ sábà bá a ti ìgbà òsà tó ti ìgbà òsà. àríkà oríṣiríṣi àwọn pásítọ̀lù àlìjáde tí ó dáa sí ìgbà pàtó wíyé ni ìjọba méjì ayé méjì ni ọjọ́ àwọn ẹran tó jẹ nípa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kékeré àlìjáde lọ sí àlìjáde ní yàtọ̀ àtàyèrà inú àlùsùnà àwọn alẹ́kẹ́ wa ni pé áà àti àwọn tuntun àwọn ọmọ láti dàbò fún un wọn náà àwọn náà jẹ àlùsùnà àmọ́ àlàmọ́dúró ti di ìbámu àtàyèrà. lórí ẹ̀kọ́ sí ìdámà ṣáìlà tó ní ìṣẹ̀kọ́ sí ilé tẹ̀lé à. Ìgbà wọ̀n tẹ̀lé ìjà wọn lọ́nu àkàrò àfẹ́tẹ̀wà àkàrò ìjọba àkàyílẹ̀. Ìgbà wọ̀n tẹ̀lé ìjà wọn lọ pé ìṣẹ̀ àkàrò lọ́wà fún àwọn alùsùnà lọ́nà ìdí ilé tẹ̀lé à. Ìgbà wọ̀n kún méjì. Wọ́n ní alùsùnà làwọn. Àwọn mẹ́tẹ́ta àṣáìlà ó ti wọ́n tán ti àkíyà àṣáìlà ẹ̀ fún mi. Kí ni bá yẹ kí ọba fún mi máa àkíyà dáadáa fún mi máa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wa ní ìjìyà ayò ọ̀pọ̀ olókókó nínú gbọ̀ngà ayò nígbà àwọn àwọn ará sọ́jọ́ tó fi àwọn ẹ̀rọ sọ́jọ́ rẹ̀ ṣáà wọ́n yẹ kí ìgbàlá bí lọ wọ́n yẹ bẹ́ẹ̀ sí wọ́n yẹ bẹ́ẹ̀ sí jùlọ rẹ̀ ó di nà. ọba ìlú sẹ́yà ti là. ìyẹn wà ní ìtàkùwájú ìwọ̀n àti ìtàkùwájú yẹn kò tó owó kí ìtàkùwà ní ìyẹn wọ́n á tún àti fún wọn pẹ̀lú bẹ̀ ẹni tó wọ́n fún wájú wọn lera kó ìfẹ́mú fún bẹ̀ tó ní wá ti ẹni kó wọlé fún àti ẹni ẹni ẹ wá wọlé wá wò pé fún fún wọn lẹ́lẹ̀ pé bí wọ́n ti yẹn rí ìyẹn wá fún kan tí ìkàn yẹn wá wọ ibẹ̀ àti ìwọ̀n abẹ̀rẹ̀ ẹni tó àwọn tákùn tó fi gáàbù mélòó kan nílẹ̀ tó wá wù dúró kó tákùn èmi tí wọ́n wọlé kún mọ́ wájú ẹ̀ mẹ́ta ṣe wà bí àyè ti owó kò ti gbẹ̀yìn wọn èmi gbọ́n àwọlé fún wọn ọdún ni wọ́n ń bí iṣẹ́ ni pé ìṣiṣẹ́ yẹn iṣẹ́ ni mùsùlùmí yẹn lára bí ẹ̀yìn ṣe ni àbí sáfù tí ìran fi ẹ̀ ń bọ̀ bí ẹ̀ ti wọ̀ bí ẹ̀ ti fi ẹ̀ kó sí dé bí ẹ̀ ti àbí ìyẹn ni mùsùlùmí yẹn lára. àwọn ọmọ òfin bẹ̀ wọ́n lọ àmọ́ ẹ̀ àwọn ọmọ mo nílá tó nílá yára tó gbà wà lè ṣe ọjọ́ àtìlẹ̀ àtìlẹ̀ fún kí ẹ̀yìn kan tó ṣe yẹ pẹ̀lú ọlá àti ìdí ọdún ìṣàbù ìgbà ẹ̀kọ́ ìṣàbù àbí àbúrò pé ṣéjú wa náà ṣe aburú mẹ ṣe ìṣẹ̀lẹ̀ o àwọn àgbà àgbà tó lọ tó lọ tó lọ tó lọ tó wọn ẹni wọn tó kó mi ìyẹn níbi bá wọlé ìjọba yóò sọ ah àti òun òun bá ìlú sọ ọgbẹ tó ń la ka ìlú sọ ah òun bá ìlú sọ ó ṣe wà lọlá òun sára lọsọ ó ṣe èmi tó bá dé ìlú ká ayé pàṣẹ àyè fún ọkọ yẹn. akú gbádùn yẹn tí ẹ bá wọ lọ fún àdìpọ̀ ìdìkan wọn bẹ tẹ pé ìlú ni wọ́n ń kọ̀ wọ́n so ẹlòmíràn la pé ó fẹ́ jẹ àǹfààní sáfíwájú yẹn àwọn ọmọ ọmọdé wọn lọmọ tò ní ẹ̀yìn ni wọ́n fi àyè méjì lè tó káwọn yẹn dáwọn lórí gbé wọlé ẹni kan wáwò àǹfààní ni pé sáfíwájú yìí kún wọn dún níbẹ̀ fún ìwọ̀n ọmọ pẹ́ wọlé mẹ́rin ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wọ́n fi ilé ìgbàlẹ̀ ìfọ́nṣẹ́ mọ́mọ́ tó bá tó lóòó máa bì ilé ìgbìsì dáadáa ọ̀sílẹ̀ ọ̀rọ̀dọ̀gbọ̀dọ̀ sí ọ̀rọ̀ bá kú tán ẹni kò tó gbà báyìí máa ń gbọ́ mi àwọn ní ọ̀pọ̀ báyìí lọ́wọ́ máa fi ọmọ mẹ́rin kálà wọ̀ yàrá lẹ́yìn kan ìgbéra ó dé. àwọn tó wà fọ́ọ̀dì láti ní ìjà yìí ìsáburú mẹ́ mú káàkiri ilẹ̀ káwọn èèyàn tó kọ̀lé jù ọ̀rọ̀ tí wọ́n ti mú sí láti fẹ́ẹ̀tì ọ̀pọ̀ ìjọ púpọ̀rọ̀ ìdáwò tó kọ̀lé jù ní wọ́n wọ́n ọ̀nà sáàbí àmàlà tó kọ̀lé jù ká ọjọ́ kọ́ wọ báyìí ẹni wọ́n lù ní mùsùlùmí náà èyí ti wà nù lọ tí wọ́n ti fi ní 1982 yìí ọmọ akẹ́kọ̀ọ́ kan fẹ́ wọ́ọ́ bàbá mi bèbè tó sọ̀rọ̀ gbà wọ ìjáàbù òun ti eléyọ̀ ti ẹ̀wọ̀ ìjáàbù ní àmọ̀tá yìí òun ti ẹ̀wọ̀ ìjáàbù yìí ó di eyín wàhálà wọn sí wọn sí wọn sí wọn sí kẹ̀kẹ́ alẹ́ alúgbà yìí náà wọ́n kú ní kẹ̀kẹ́ yìí yẹn wọ́n ti orí tẹ̀lé wọ́n orí tẹ̀lé ẹ̀ wọ́n jẹ̀ gbà rẹ̀ ṣe wọ́n jẹ̀ wọ́n ti kẹ̀kẹ́ yìí wọ́n bọ̀ àgbọ́wọlé wọn ti kọ́wọ́ mọ́kànlá rárá di ọ̀rẹ́ là ń gba pé ọ̀wá ìfìdí ìfàkì ìpínlẹ̀ ìpínlẹ̀ sílọ̀ àwọn bẹ́ǹsì ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ sílọ̀ ìpè ńgbàgbé ìjọba bíjára ìpínlẹ̀ wà láwọn ìpè ńlọ bẹ́ẹ̀ àgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ àbùjẹ̀ ni ìpè bíjì làwa gbọ́ àwa ti pè é lórí ẹ̀ ìkì noma noma ìgbọ́n kan fúlàní lọ ìgbẹ́gbẹ̀mẹ̀ tuntun gbogbo ààrẹ ìgbà lọ́yọ̀ sí láyé parí sí àti ìlú lamadisina lamadisina ní bẹ́ẹ̀. ọlọ síbẹ̀ ọlọ́pàá ti sọ̀rọ̀ síbẹ̀ nínú ìṣẹ̀lú lọ́dún pẹ̀lú ìgbàlídà ìgbàlídà wà torí pé ọpa fúlàní àwọn fúlàní tó ń pa àwọn ìdánilẹ́kọ̀ọ́ nípa àwọn ẹ̀kọ́ mọ̀ wọ́n rán nípa ẹ̀ ní ọ̀yọ́ síbẹ̀ wọ́n pa àwọn fúlàní tó máa kò sọ ọ̀pọ̀ ọ̀nà àwọn fúlàní ẹni àwọn ẹ̀rọ kọjá pé wọ́n mú pé wípé ti ìfúnṣẹ́ ni àwọn náà plan ní pé àwọn bukari àtàwọn ẹ̀jẹ̀ ẹ̀ka rẹ̀ àwọn ìgbàlájà ìgbà àti pariwo wọ́n á ní wọ́n jíjí ní ọjọ́ ìfúnṣẹ́ lọ náà nígbà yà wọn yẹn tó àlóyè náà ilẹ̀ tó lórí ọ̀rọ̀ Buhari ṣe ń bẹ̀rọ̀ àwọn kìtìlì ní ìpínlẹ̀ ìfẹ́lẹ́tì àwọn mùsùlùmí àwọn mùsùlùmí jẹ́ àwọn góòtù ọ̀rọ̀ gbóògbé ó ti tàkù ní ẹlẹ́ àbúyọ̀ fẹ́gbẹ̀bẹ̀ lọ sí Jerusalem gbogbo ẹlọ mo ní Turkey ọwọ́ akọ̀wá pẹ̀lú ọ̀pọ̀ ìjà OIC gbogbo àwọn ó yẹ kí wọ́n wá mọ́ a lọ wọ buhari wà lọ wà lọ fẹ́ǹ wọ́n rán mílíkì ẹ̀ lọ sọlọ́wọ́lá àgbà wọ́n fún mi pé ìgbà pé buhari ò sí dáadáa fún wa àwọn mùsùlùmí sí àdìgbò pé iná bẹ̀rẹ̀ iná bẹ̀rẹ̀ ìṣètò ẹ̀mí tí a bọ̀ fara mọ́ ẹ̀ mílíkì àrẹ lọ kò kúwé kúwé ó bá ìdílé ìdájọ́ sọ nínú kúkú bíbí ìjọ wa ti fi fọ́ọ̀sì ẹ̀ ọ̀gbẹ́ ti àwọn mímọ́ ẹ̀ ọ̀gbẹ́ ti nínú ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀